الله وحده لا شريك له كما سيرون وبا ني اسكوره لا ينسي كان كمان ما لين اورون وبا وا ọba tí ó sì yà sọ́lá ní ọ̀rùn fún akọ́lọ́mọ́sà ìgbà alẹ́sẹ̀ fún ẹni kọ̀ọ̀kan wa ọ̀sẹ̀lọ́ fún gbogbo àwọn tí ó ń darí wa kọ́lọ̀mbá wa darí wọn gbà bí dáadáa fún wa gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà ọ̀rọ̀ wa ọlọ́mọ́sà jẹ́ olójútùú ọlọ́mọsá ìsàlẹ̀kùn àgbórí ẹ̀sìn wa ọ̀rọ̀ wa àti àwọn bùkátà wa tá a kó síwájú ọlọ́run bá kọ́lọ́mọsá bá mi yànjú ẹ̀ ọlọ́gbàrá ọlọ́run bá wa. munkarun minal munkarat wa musibatun minal masaib wa fitnatun minal fitan al-muntashira في العالم الإسلامي وهي فتنة الاستماع إلى الأغاني الأغنية الموسيقية حرام في الإسلام أرمها الله سبحانه وتعالى بنفس القرآن بتفسير الصحابي وحرمها محمد صلى الله عليه وسلم nínú àwọn aburú tó wà ní eré ilẹ̀ ọlọ́run téèyàn gbọ́dọ̀ jìnnà sí tí èèyàn sì gbọ́dọ̀ gbà pé àdánwò ni lẹ́yìn náà mùsíbà ni mọ́hùlẹ́kà tí máa ń pààyàn rún ní máa ṣokùnfà burú fún yàn láyé ń bí àtijọ́ alkiyama ní máa ṣẹ́rìyàn kó lójú ọ̀nà ọlọ́run ní sì máa mú yàn dọ̀ta ọlọ́run musibatun ní máa ṣokùnfà kéèyàn padà dàdàkúdà kéèyàn padà yàyàkúyà wọ́n nípa àyè máa ṣokùnfà láti jìnnà sí ọlọ́run ọba wa èèyàn ní máa ṣe ẹ̀ṣẹ̀ náà àfi kọ́ máa jìnnà sí ọlọ́run yọ torí pé àwọn tí wọ́n gbé ẹ̀ṣẹ̀ náà lárugẹ àwọn táwé yìí wọ́n ṣe ẹni rè wọ́n ṣe ẹni ọlọ́run kí ni ẹ̀ṣẹ̀ náà òun náà ni kéèyàn máa gbọ́ music alògùnníyàtú alìmọ́sẹ̀kíyàtú haramu fi islam kéèyàn máa gbọ́ orin àlùjó kéèyàn bá listen sí àwọn musician àwọn akọrin bóyá àwọn òyìnbó ni àbáwọn tó jẹ́ onífújì àwọn yorùbá àbí àwọn haúsá àbáwọn elédèkedè àbáwọn lárúbáwá gbogbo àgbáláyé ni wọ́n ti ń kọrin ni wọ́n ti ń gbọ́ music ni wọ́n ti ń kọ music wọ́n fẹ́ dà gẹ́gẹ́ gbà tó pé àbí kò burú nínú ìgbésí ayé yẹn wọ́n ní gbogbo ẹni tí kò bá mọ̀ tẹ́lẹ̀ kọ́lọ̀ lè mà ipe al-istima'u ila al-musiki al-musikiya ìmọ̀ gbọ́ orin ó jẹ́ ọ̀kan fún yàn nínú àwọn àdánwò tọ́lọ̀ máa fi ń kàn yàn lé ayé kọ́lọ̀ mọ́sà sọ́ni kọ̀ọ̀kan wọn bẹ̀ ó sì wà nú àwọn kan tí ọlọ́wọ́n bá aláàbínú sí wọ̀yà mizmaru mi mazamir shaitan wọ́n ní gbogbo ẹni tí kò bá fẹ́ kọ́ sí ọwọ́ ìsùn tí wọ́n fẹ́ kí èsùn kó nípa nínú ayé wọn wọ́n ní kó jìnnà sí àwọn olórin kó sì jìnnà sí ìmọ̀ gbọ́ orin kó sì jìnnà sí ìmọ̀ náwó lérí orin tí a bá wo àwùjọ wa lénìí a rí pé àtọ́mẹ́kẹ́ àtàgbàlagbà àtọkùnrin àtobìnrin àwọn èèyàn wọ́n ti yan music ní ayò tó jẹ́ pé wọn ò lè ṣe lójúmọ́ kí wọ́n má gbọ́ tí wọ́n fẹ́ tajà ẹ music ni wọ́n fi polówó ẹ̀ àwọn hotels káàkiri àwọn ibi wọ́n ti mutí ẹ̀ rí i pé music ni wọ́n máa play mbẹ́ wọ́n gbà sísí pé òun ni ó fa ẹ̀mí àwọn èèyàn tí ó fi wá rajà tí wọ́n fẹ́ tà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọwọ́ adakọrin lérí ilé ọlọ́run ẹni tí ọkọrin ń gbọ́ orin tí wọ́n ti ń gbọ́ orin òun náà gbọ́dọ̀ máa kọrin tábà ń sọ̀rọ̀ orin orin nínú ẹ̀sìn Islam àwọn gbọ́ yé sí nǹkan méjì àwọn orin kan bẹ tọ́jọ́ pé kò nílù kò sí piano ń bẹ jìtá ò sí ń bẹ àti gbogbo àwọn aláàtú alìbìnà àwọn musical instruments tí wọ́n máa ń lò bí kákan máa ká kọ̀sídà àbí ká máa dáwákà eléyìí ẹ̀sìn ọ̀tako nítorí pé kò sí alátùlọ̀gìnà musical instruments kò sí ń bẹ̀ afáàkan wọn ni hukumalmani yati lílibari yati jaari ó ní gbogbo ẹ̀yìn èèyàn ní ẹ̀lẹ́ mà tẹ̀bá mọ̀ ipe gbogbo yín lẹ́padà kú o kẹ́ẹ̀kú yẹn ọlọ́run ti parí ẹ̀ lérí yín kò sẹ́ni tí ò ma hazihi dunya bidari qarari ó ní ẹ̀rí ilé ayé tàwà yìí ilé ayé tàwà yìí kò sẹ́nìkan tí ó ma bẹ́ẹ̀bẹ̀ lọ gbé já wàdìtì wà dá yìí wà já wà rárọ́ bá òun ọmọ rẹ̀ lọ́sọ aláyè sí ní fi ń kọ́ nìyẹn ó ní wọ́n mọ̀ mi wọ́n ti bẹ lọ́dọ̀ ọlọ́run èmi náà bẹ lọ́dọ̀ àwọn èèyàn lọ́dọ̀ àwọn oníbọ̀ mi ṣàtánà ó ní àmọ́ ibi tí wọ́n wà yẹn dáa torí wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́run èmi ń sìn àárín àwọn ọ̀tá lè mi wà orin yẹn jama wọ́n fi ráyàn létí ikú wọ́n kọ́ ni àmọ́ kò sí musical instruments kò sílẹ̀ làámúrúkà laysa fawqa al-'abdi baqin wala mimma qada'u Allahu waqi afáàní lọ́lẹ̀ sọ́ra ẹ̀ ó padà jáde láyé kò sẹ́nìkan tí ó padà sẹ́kù lérí ilà gbogbo tọ́lọ́n bá sì fi yọ ṣẹlẹ̀ṣẹ́dà kò sẹ́ni tó lè ní kọ́mọ̀ ṣẹlẹ̀ṣẹ́ kò sí ìdàní a máa ń pè lórin islam ọ̀tá kò yẹ adẹ́nà ni wákà tàǹdà àbí aha islam ọ̀tá kò yẹ puen aha bẹ̀rẹ̀ tó bá ti di pé wọ́n ń kọ́ wọ́n ti lo jìtá piano àti gbogbo àwọn èròjà akọrin ó ti di haramu kéèyàn máa ṣe kíní kéèyàn máa gbọ́ kí ló sọ di haram torí pé lima sahabatiha àdáàtú alìgìdá àwọn àlùfáà wọn ni ọlọ́wọ́n dìídì sọ ní suratul Luqman ọlọ́ni a'udhu billahi minash shaitani rajim aláàni wa minan nas ọlọ́run bá lẹ́yà nínú àwọn èèyàn àwọn èèyàn láyé man yashtari lahwal abdullahi ibn Mas'ud ó ní fawallahi lladhi la ilaha illa huwa olóhùn fi ọlọ́wọ́n ọba búra ó ní láwà alhadis ó ní ọ̀rọ̀ eré tí ọlọ́wọ́n ọba sọ ń bẹ̀yẹ ó ní orin àlùjọ ni liyudilla an sabilillah ọlọ́wọ́n ọba láwọn èèyàn tí wọ́n bá ti ń gbọ́ orin wọ́n sì máa jìnnà kó olójọ́ ọ̀nà ọlọ́run gbẹ̀gbẹ̀ ìdáìlì láì ní mà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ọ̀sáwọn tí ó kọrin tí wọn ò ní ṣépè ọ̀sáwọn tí ó kọrin eh, tí wọn ò ní máa ròyìn eh, ara obìnrin wọn ò ní máa àwọn ọ̀rọ̀ àlìfànṣá ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ tí yẹn máa gbọ́ tára ọmọ dìde èébú àràbú àti gbogbo àwọn aburú míì kóbìnrin ọmọ jó ní òhòhò gbogbo ẹni tó máa ń lísìn sí music kò lè bọ́ nínú àwọn aburú tí mo kà yẹn tó bá dé pé bíṣọ́ wà pé owó o lè bọ́ lọ́wọ́ àwọn ọmọ òkúwò tọ́lọ́wọ̀n fẹ́ torí àwọn èèyàn kéèyàn ní kọrì ìdájú mọ̀ pé orí ni pé gbogbo tí ọlọ́run bá aláàbá ti ní ká ṣe ẹ̀rọ àwọn èèyàn wọ́n pọ̀ mbẹ́ ẹ̀ní ra àwọn èèyàn púpọ̀ mbẹ́ gbogbo tọ́lọ́run bá ti ní ẹṣẹ́ ẹṣẹ́ ẹṣẹ́ ìdọ́lọ́run bá ní ẹ má ṣe ibẹ̀ lẹ́tì lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn rẹpẹtẹ ọjà mísíkì lẹ́ni lágbàńlá yìí òun lọ́jà tó tà torí pé orí burúkú ibẹ̀ ṣe kí ni ọ̀pọ̀ jù gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin ọmọlé ẹ̀kọ́ ẹ̀yin tẹ́ jẹ́ student ẹ̀yin tẹ́ jẹ́ ọmọlé kéwú ọmọlé ìwé ọmọ ìkọ́ṣẹ́ àwọn tẹ́ jẹ́ bàbá àtìyá gbogbo ẹni bá ti gba mísíkì láàyè nínú ilé wọn ilé yìí ti di báràkì ṣẹ̀tàn ilé táwọn èso máa ń wá káàkiri tí wọ́n fẹ́ jòkó síbẹ̀ láti máa dànkanú ilé tí wọ́n bá ti ń tí wọ́n ń kọrin tí wọ́n ń gbọ́ mísíkì bẹ̀ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam anábì sọ fún wa pé láyà kún náà mi ọmọ ti àkọwà anábì láwọn èèyàn kẹyàn kan wọ́n padà wá nígbẹ̀yìn ayé ìgbẹ̀yìn ayé náà òun náà ló ti dẹ̀yìn anábì ni yastahilluna al-hila wọ́n máa ṣe sìná wọ́n máa ṣe ní halal kìí ṣe halal wípé ibi fọ́ọ̀n ni ká ẹjọ́ ara wa àtàrà déètì ni ó ti bẹ̀rẹ̀ anábì tó wá ti gbẹ̀yìn ayé sìná máa gbajúmọ̀ gan táwọn èèyàn ò ní kàṣíláì fi má fọ́dà wọn máa fi ṣakọ láàrin ara wọn orí burúkú yẹn wọ́n mọ̀ fi sakọ́ ànábì tó bá ti gbìyànjú ayé wọ́n sọ di halal kìí sì sí halal wal harira aṣọ hariri wọ́n máa wọ̀ nígbẹ̀yìn ayé wọ́n sọ di halal kìí sì sí halal wal khamra ànábì ní ọtí ọtí yọ pọ̀ nílẹ̀ táwọn yọ máa mú tìkẹ́tìkẹ́ wọ́n sọ di halal kìí sì sí halal wal ma'azif ibi tá lọ yẹn ma'azif ma'azif òní wọ́n pè ní musical instruments gbogbo èròjà ìkọrin táwa náà tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ wa lè ní a rí pé bá fẹ́ kó ma àpò lọ́rin bá fẹ́ ṣèyàwó àpò lọ́rin bá fẹ́ sílé àpò lọ́rin gbogbo eré fóònù wa eighty percent orin láwọn bẹ́ẹ̀ ìgbésí ayé àwọn olórin yẹn ẹdíkájọ wò ó ipe bó ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ibo ni wọ́n padà parí ẹ̀ sí àwọn tó ti kú àtàwọn tí ń bẹ láyé tí ìgbésí ayé àwọn hip hop ni lẹ́fẹ́ wò ni àbáwọn ìgbésí ayé àwọn onífújì àbáwọn alápàlà tí wọ́n ti lọ gbogbo wọn pátá irinṣẹ́ ṣètọ́nù wọn bẹ́ẹ̀ máa ti ń gbọ́ orin ẹ̀mí rẹ̀ ọmọ dúdú yóò máa rìsísì ọ̀rọ̀ ọlọ́run ẹ̀ ní máa ka alukur'ani àfáwọn Ibn Qayyim ó ní alukur'ani wal dina la yajtami'ani fi qalbin wahid ó ní ẹ̀rẹ̀ rẹ̀ nìkan kọjú pé kur'ani yóò wà nínú ọkàn rẹ̀ tí ó mọ̀ fipá yọ ọlọ́run kóore ó tún wá wà ń bẹ̀ ọlọ́kan jáde fún kàn ní nínú kí orin ọjáde kókó Qur'an àbí kí Qur'an ní ó ṣe kí ní kọ jáde kókó orin àwọn pé èèyàn jẹ ní eré ọmọ wa gbọ́ orin oníkọ̀rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ torí pé àwọn jàǹdùkú àwọn olórí burúkú làwọn tí wọ́n kọrin ní tí wọ́n ti bàjẹ́ láwùjọ ìjọ mi kìí ṣe kékeré ẹ wo àwọn ọmọ tí wọ́n ti sọdá sẹ́wó ẹ wo àwọn ọmọ tí wọ́n ti sọdá dàdàkúdà tó bá tí wọ́n ń orin ìmánì rẹ̀ ọmọ yòrò tọ́ba ti ń gbọ́ orin ẹ̀mí rẹ̀ ọmọ dúdú tọ́ba ti ń gbọ́ ọmọ sísìn gbogbo àwọn tí wọ́n ń gbọ́ láyé kò sí ìtò ní padà sísìn nù wọn torí pé orin táwọn náà fẹ́ kọ nísìnyí tí wọ́n fẹ́ káwọn èèyàn lísìn sí orin tó ní í ṣe pẹ̀lú kiri jama pẹ̀lú sẹ́ksìn ọmọ ọmọ ó tún máa forí gan tẹ́ ẹ ẹdí ká lé àwọn ọmọ wa jìnnà sí orin gbígbọ́ gbogbo ẹni tí ń bá ń gbọ́ orin ọmọ yẹn padà di jàǹdùkú torí àwọn jàǹdùkú wọn kọrin ọ̀ṣọ́ ara ó yẹtẹ́bẹ̀ ọmọ alọ́gáwò ọlọ́run láwọn jàǹdùkú àwọn ni wọ́n máa tẹ̀lé àwọn olórin wọ́n máa ra wọ́n máa ra àwọn cd memory memory card tẹ́bá sí tẹlifíṣàn lẹ́yìn ẹni tẹ́bá sí tẹlifíṣàn lẹ́yìn o tẹ́bá délé ìsìn ẹ̀ sí orin lẹ́bàá mẹ́ẹ̀ tí wọ́n bá ń ṣe prógámù kan lọ́wọ́ wọ́n kàn ṣe lọ́wọ́ wọ́n parí ẹ̀ báyìí orin ni wọ́n kọ ẹ̀ń gbọ́dọ̀ lù báyìí pé ẹ̀fẹ́ gbọ́rò yẹn gbọ́rò yìí tánkì ní wọ́n fi ṣèjọba orin torí wọ́n mọ̀ pé ẹ̀mí àwọn èèyàn fẹ́ ṣẹ́rí wà sí ẹ̀pá ẹ̀pá ni ẹ̀pá ìgbọ́rọ̀ lọ àmórin torí kò orin ní ṣe pẹ̀lú ìfẹ́ ẹ̀mí ẹlòmíràn ni kọ́lá ẹlòmíràn ni music náà lòun fẹ́ lè rí ní school nígbà tí ọ̀dà kankan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó ti parun lé ní kò sí tọ́pa wọn mísíkì ni ọmọ wùwàkiwà ọmọ dirun ọkùnrin ò ní wọ ṣòkòtò ṣòkòtò ò ní ṣe dédé ìbàdí ẹ̀mọ́ ṣòkòtò ọmọ bọ́ǹdì ẹ̀ láìṣe dédé rìn ẹ̀hẹ́ ọkàwé ṣòkòtò bọ́ǹdì ẹ̀ iṣẹ́ àwọn olórin ni ọlọ́mọṣà sọ àbí aburú bẹ́ẹ̀ ọkùnrin ọmọ fi ẹrin gèsè tí ọkùnrin ọmọ dirun ó gbé iṣẹ́ àwọn olórin ni yọ fa ìgbẹ́ kan tí ọ yóò wá sínú gbìngbìn bí irun obìnrin gbogbo ẹ̀ iṣẹ́ àwọn olórin ni gbogbo ẹni tí ti ń bá àwọn olórin rìn yọ padà wọ ẹni bá ti ń gbọ́ orin ẹ̀mí rẹ̀ ọ ọmọ ọmọ ọ padà wá dàdàkudà àwọn bàbá kárí pé a mú kúrò nínú wa pé fóun tí ti ń ká máa gbé kúrò èyí tó bá torí ilé ayé wọ́n ti lọ́ mọ́ra wọn wọ́n fẹ́ ta fóònù ìṣìjàmá wọ́n fẹ́ ta fóònù wọ́n kọ àwọn ọmọbìnrin sẹ́ni mọ́tò wọ́n wá gbé mísíkì síbẹ̀ wọ́n máa kọrin wọ́n máa lùlù táwọn kan bá ní ṣọ́ọ̀bù tuntun kan tí wọ́n sì fẹ́ ṣe tí wọ́n sì fẹ́ ṣí wọ́n kọ àwọn obìnrin síwájú ẹ̀ wọ́n tan díje wọ́n máa ṣe kíni wọ́n máa jó torí wọ́n ti mọ̀ pé tẹ́ ẹ̀ wo bẹ̀ torí pé ó ní ṣe wọlé àná rẹ̀ kọ́lọ́mọ́ jẹ́ni wọ́n dàrú bẹ́ẹ̀ bá gbọ́ mísíkì dáadáa ọlọ́wọ́ yọ ìmọ́lẹ̀ kọnu ayé tí music bá ti mọ́yàn la oye onítọ̀hún kò ní bá ti ń sọ̀rọ̀ ọlọ́run báyìí inú sì máa bí nítorí pé ó ti gbèsù láàyè inú ayé tí ìbá ti ń gbọ́ music dáadáa ó lè padà yá wèrè ó lè padà yá wèrè nítorí pé àlìjùnú ìjánná ìjùnú àwọn ìjìnú wọ́n ní tí ń sọ̀yàn di wèrè òun náà ni tí wọ́n mú látara àjànú jùnú ìwọ́n ní wọ́n jùnú lè yàn pé ó yá wèrè àjànú kọlu nínú àwọn ọ̀nà tí àjànú mọ́ fi àtàkì yàn láyé mísíkì jẹ́ kan bẹ̀ ló fi jẹ́ pé àwọn afáàmọ́ sọ fáwọn tí wọ́n bá ní àlìjànú tí ń dà wọ́n láàmú wípé ẹ̀mẹ́jì kọ́ máa gbọ́ mísíkì ibi tí wọ́n ti gbọ́ mísíkì ẹ̀ máa lè jìnnà sí torí tí ẹ bá ti gbọ́ dára tí mísíkì bá ti ṣẹlẹ̀ bí kan báyìí àwọn àjànú tó wà ládùúgbò yẹn wọ́n máa rọ lọ́bẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ tẹ́mi bá ti bàjẹ́ oríkèríkè ara iṣẹ́kíṣẹ́ ní ọmọọ̀sẹ̀ kí ni ìní ọmọọ̀sẹ̀ àwọn ìyàwó wa àwọn ọkọ wa àwọn ọmọ skul wa àwọn ọmọ hostel gbogbo ẹni tẹ́ ń kọrin kẹ́ tó dádúgbò yìí abẹ́ ń kọrin lé ẹni bá ti dénú ọgbà ń bí tá a bá ti gbọ́ orin lẹ́nu ẹ̀ ẹ wàhálà ńlá ni èèyàn gbọ́dọ̀ mú orí burúkú kan wá láti gbòòrò kọ́mọ wá ta báwọn èèyàn bí kọ́mọ sẹ́ẹ̀lì báwọn èèyàn bí ẹ wá bí láti wá láti wá láti wá wà reformed kan tún yín ṣe kì í sí pé aburú tó wá mú wọn gbòòrò ọmọ ṣíà rẹ̀ ẹni tí wọ́n bá gbá mú wàhálà ńlá ni túkàlùkọ́ akáfà ọmọ wa létí ìyá kan bẹ ní lọ́nà afágbá ń bẹ ọmọ kan náà ló bí ọmọ ẹ̀yọ̀ kan náà ni ọmọ ọmọ ẹ̀dẹ̀ ti dàgbà ó ti parí skul kọ́ máa ṣiṣẹ́ kọ́ máa tọ́jú ìyá lókù ó gbé fóònù báyìí ó fi ẹ́pì sétí ní wọ́n ọjọ́ fàgbà fàgbà lójú orin bẹ́ẹ̀ náà ní jama tírẹ́nì ń bọ̀ Eh, ẹ dákun inú ohun mísíkì àti ohun fóònù pẹ̀lú ohun tírèènì ẹ dákun èwo lọ́wọ́ láòdù jama àmọ́gbà tí kí ni àjànú yẹn ti wà lára ẹ̀kọ́ gbọ́ pé tírèènì bọ̀ jama wọ́n gbé he he he bọ́yì tírèènì bọ̀ kò gbọ́mọ́ ó kó sẹ́nu ẹ̀ ọlọ ní nígbà tí ẹ máa lọ ta ìyá yẹn wọn pariwo wọn ké kí lọ́pọ̀ ọmọ yẹn jama mísíkì ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn gẹ́ẹ̀sì ń sìn wọ́n ti wọ́n ti dàdàkúdà yóò wọnú yàrá báyìí yóò máa kọrin yóò sì ṣe fídíò ara yóò dẹ̀ ṣẹ́ díẹ̀ sí tiktok yóò ṣẹ́ díẹ̀ sí whatsapp yóò ṣẹ́ díẹ̀ sí facebook orin orin orin tẹ́ ẹ bá ti ń gbọ́ orin nínú ilé yín àmọ̀ pé ẹ ti fi iná sílé kọ́kàn jò lókun bẹ́ẹ̀ bá ti ń gbọ́ orin nínú káà rẹ̀ káà yẹn ò ti fi ń sẹ́lọ́hún tó bá ní fóònù tó fi ń gbọ́ orin fóònù tó lẹ́sẹ̀ fún yẹn ò ti fi ń sẹ́lọ́hún ọlọ́mọ fọwọ́ lójú o àyà ọlọ́mọ diwa létí ẹni bá ń gbọ́ orin ojú rẹ̀ padà fọ́ ìtìrẹ̀ padà pì nítorí pé ẹni bá ti ń ṣe ọlọ́run pẹ̀lú organs àwọn orí ẹ̀yà ara tó lọ́n fún tọ́ba lọ́wọ́ máa fi ṣe ọlọ́run ọlọ́run sì padà gbà lọ́wọ́ ẹ̀ ọbẹ̀ lọ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́gbò orí ẹni kọ̀ọ̀kan wa o kọ́lọ́ ń sọ wọn níbi aburú o àwọn adájẹ́ mùsùlùmí kọ́lá àti ń sọ fáwọn tí yóò ṣe mùsùlùmí náà ipe báwo báwo bá ti ń da orin rẹ̀ gbọ́nu lé mọ́ láwùjọ torí àwọn níbọ̀ rẹ̀ torí àwọn mùsùlùmí àwọn egbọ́ orin àfi mùsùlùmí kàtàkì ọba gbádùn tí wọ́n mọ̀ túnmọ̀ ẹ̀sìn ẹ̀ ẹ lọ́dọ̀ ìyàwó ẹbí ọ̀rẹ́ adó sì máa ní mẹ́ nítorí music ọ̀bẹ̀ lọ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà ìṣòwálé lórí rẹ̀ o ọlọ́kọ̀ṣọ́wálé lórí rẹ̀ kọ́lọ́mọ́sà lórí burúkú má já báwọn lórí burúkú tó ọlọ́mọba aláàkọ́mọ́sà fọ ẹ̀mí wa mákò ní music kọfẹ́ ẹ̀mí wa mákò gbogbo àwọn àlùfànṣá ọ̀rọ̀kọ́rọ̀ kọ́lọ́mọ́sà wálé ní rẹ̀ omi tá a ti gbọ́ sẹ́yìn kọ́lọ́mọ́sà fèrè jìn wa